yes torí gbogbo pákéjì ni ẹ̀yin ò lè wé sílé dáàdì. ẹ dúró now. ah ẹ̀mí lídà. ara sista mi ò yá. n gbọ́ kí ló ṣe. mú mi mọ̀ wá òkè. mọ́mì mi ò sọ fún yín ara wọn ò yá. ọlọ́yún. àfìgbà tó bá wa lójú jẹ́ po. kí oyún ètò yọ kán ṣètò bọ́n ṣe máa ṣe wedding. àwọn àmọ̀ parí ètò kù sí church. court wedding. tí yín ni pé kẹ́ decide bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe. <laughs> kò lè rí bẹ́ẹ̀ ẹ̀fọ́ ni rí bá o èmi gbọ́ ni mo ti gbà court tẹ̀ dárúkọ yẹn lẹ fi fọ́ gbogbo lójú pátápátá. àwọn parents mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ are you right. àná ọmọ báwa ni nàṣírí àmẹ́ náà ń gbọ́. Emily but court registry wà very important sí mi. a jẹ pé pẹ̀lú ọkọ mi ni. you will repeat it. mo ti lọ kà láti Genesis the Revelation kò síbi tó kọ sínú Bible pé dandan ni kí èèyàn ṣe court marriage. èmi mọ̀ kó máa sọ bẹ́ẹ̀ ọmọkùnrin ṣé tí ọmọ bá ti ta rẹ̀ lọ́pọ̀ kò sí bó ṣe máa ṣe tó lè ríra ẹ̀ rà lọ́wọ́ wọn. talking about being a man wọ́n ti ní nǹkan téèyàn bá ní gbà lólówó tálíkà ló ti ń kọ́. torí nǹkan tí àgbàlagbà bá rí lórí ìjókòó báyìí ọmọdé tó bá gungi tó ga fíofío kò lè rí o. ṣé kò sí. ní o kò sí nǹkan kan sára kò yà má sí nǹkan kan. ṣe ìyàwó yín tó wà nínú mọ́tò yẹn ẹ̀tọ́ wọn kan wà lọ́wọ́ tí ó yẹ kẹ́ fún wọn ìbá dáa kẹ́ ẹ fún wọn. òun jẹ́ iṣẹ́kíṣẹ́ ṣé ìwọ náà tún rán wá this time around àbí. Emily ṣé mo ti sọ pé bẹ́ẹ̀ kò jáwọ́ lọ́wọ́ yìí kò yẹ rányàn wá bá mi mọ́. kò sí kankan tó máa ṣe sẹ́ẹ̀. ṣé èmi ló máa ìhàlẹ̀ lásán ni. please tí o bá ṣe oyún tí mo ní fún ẹ ṣé wọ́n lè bá mi dánwò ẹ̀ wò. a ah, Emily tí o bá súnmọ́ ọ̀dọ̀ mi kó má jẹ́ pé fúnra mi màá yọ oyún yẹn síta màá fi hàn ẹ́ pé n tó fẹ́ bí mi. ó dé iṣu ọ̀pá làánú ńlá Emily ńlá ni mò ń la.